إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ as-salatu fún anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam insha Allah gẹ́gẹ́ bí a ṣe bára wa sọ èyí tí a máa gbéyàwó ọ̀nà ni tíra sí a máa sí Sahih al-Bukhari ṣùgbọ́n ibi tí a fẹ́ lọ nínú sahih al-bukhari òun náà ni ibi tí a mọ̀ sí kitabu al-adab kitabu al-adab al-imam al-bukhari rahimahullah ta'ala lára àwọn àpẹẹsẹ̀ ńlá ni tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n ní ìkàkùn tí wọ́n lè ṣe àkólé kan fún ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìmáàmù yìí wọ́n bí wọn ní nǹkan bí one hundred and ninety four hijra òun ni wọ́n bí ìmáàmù yìí tó túmọ̀ sí pé nǹkan tí ó ti lé ní one thousand two hundred years lẹ́yìn òun ni ìmáàmù yìí ti wá sí ayé wọ́n bí wọn ní one ninety four ìjírá wọ́n kú ní nǹkan bí two fifty six ìjírá tó túmọ̀ sí pé afa lu nǹkan bí sixty two years láyé láàrin àsìkò díẹ̀ tí afa lu láyé wọ́n gbìyànjú láti kó àwọn fírẹ́ẹ̀tì jọ afá tíráàbù káàkiri láti wá ìmọ̀ ẹ̀sìn so lára àwọn tírẹ̀sì tí wọ́n kọ́ òun náà ní tíra ìfi àmà sí Sahih al-Bukhari orúkọ rẹ̀ gangan òun ni al-Jami'u al-Musnad òun náà ni tíra tó ṣe wípé wọ́n kó jọ tó ṣe wípé wọ́n dẹ̀ fi àwọn ṣéǹtì ẹ̀ sí tí wọ́n fi tì sí ọ̀dọ̀ àwọn tó ṣe wípé wọ́n gbà wá sí ti ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam so eléyìí òun la mọ̀ sí Sahih Bukhari ó wá ní àwọn kitab kitab tíra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú kitabu bad ilwai àwọn ahadith tó ní ṣe pẹ̀lú bóòni wá yìí ṣe bẹ̀rẹ̀ tó wá bá anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ parí pẹ̀lú kitabu tawhid òun náà ni àwọn ahadith tó ní ṣe pẹ̀lú ìmọ̀lọ́n lọ́kàn lára àwọn tíra ahadithi àbí àwọn ahadithi tó ṣe wípé ó ń bẹ́nu rẹ̀ òun yìí tí a mọ̀ sí kìtàbù adab ìtumọ̀ kìtàbù gẹ́gẹ́ bá a ṣe tu òun náà ni àwọn ahadith kí ló pàtàkì fi tú kìtàbù ní ahadith òun ni pé gbólóhùn kìtàbù ní èdè lárúbáwá a máa ń tu sí tíra bó tiẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ látara kátàbà òun ni ká kó nǹkan jọ so àwọn ewé tá a bá kó jọ tákàndá tá a kójọ wọn á pè é ní kitab tàbí àwọn tákàndá tí a kójọ tó tábà wo àwọn ọ̀rọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí a fa ìkójọ so sójú kan wọn á pè é ní kitab so ara ẹ̀ ní kitab al-adab láti tu ní àwọn àhàdíìsì tó ń sọ̀rọ̀ nípa adab kí ló ń pè ní adab òun náà ni ta lè tú sí ẹ̀kọ́ ẹ̀kọ́ kí ni tí a ń pè ní ẹ̀kọ́ òun ni bá a ṣe ń bá wọn nǹkan lò ó lè jẹ́ bá a ṣe ń gbé èèyàn lò bó o la ṣe ń bẹ́ranko lò bó o la ṣe ń bọ́bí wa lò bó o la ṣe ń bá aládùúgbò lò bó o la ṣe bá láṣe bọ́ ọlọ́run ọba tó dá wa lò bó o la ṣe bá òjíṣẹ́ rẹ̀ lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so eléyìí ni wọ́n ń pè ní ẹ̀kọ́ bó la aládùúgbò lò so àwọn ahadith anabuwa muhammad sallallahu alaihi Wasallam, sallam tí ó sọ̀rọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí òun ni afẹ́mọ̀ sọ̀rọ̀ ń parẹ́ al'ada ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn islam ṣùgbọ́n tí afa máa bẹ̀rẹ̀ ní tí wọ́n fi bẹ̀rẹ̀ òun náà ni. باب قول الله تعالى ووصينا الإنسان بوالديه حسنا وني chapter ọ̀nà ni àwọn ahadisi kan nípa qawlullahi gbólóhùn ọlọ́run ọba ta'ala ọba tí ó ga ibi tọ́lọ́run ọba fi sọ pé wa wassayna al-insana biwalidayhi husna ọlọ́ni adẹ̀sọ àsọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn bí wá lídé yìí nípa àwọn òbí rẹ̀ hosnan pé kò ṣe dáadáa sí wọn títí kò ṣe dáadáa sí wọn tí ọlọ́lọ́wọ́ áyà yìí nínú suratul ankabut ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní wa wasayna al-insana bi walidayhi a ti sọ àsọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn nípa àwọn òbí rẹ̀ husna ìpé kó ṣe dáadáa sí wa ọlọ́ọ̀bá ní hamalat ummuhu wahnan ala wahni ìyá rẹ̀ ó gbé e sínú wahnan ala that is a uh, ìyẹn níbi táyà ní ọ̀wọ̀sọ́nà ìsànà bí wà lédè lọ ní aṣọ àṣọlẹ̀ fún ọmọ ènìyàn hamalatu ummuhu wahnan ala wahnin ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìyá rẹ̀ gbé e sínú wahnan ala wahnin ní ọ̀lẹ lórí ọ̀lẹ àti sígbà tí obìnrin bá lóyún yóò di pé yóò máa wíkì pàtàkì jùlọ nígbà tó ti bá ẹ̀ṣẹ̀ lóyún lóyún débi oyún oṣù méjì mẹ́ta so bí kẹ́lómi máa bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wọn rẹ̀ ẹ́ nfa látara bí ó ń bì àbó ń rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun là máa mọ̀ pé bóyá nkankan ti ń ṣe obìnrin yìí tó wá di pé oyún yọ náà yóò di pé bí kó wọn wọ́rìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wahnan ala wahnin ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ọ̀lẹ́ lórí ọ̀lẹ́ nínú títí suratul ankabut tí a fa àmúwa ọlọ́ni wa wasoyna al-insana biwalidayhi husna ọlọ́wọ́n bá ní aṣọ àṣọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn pé kó ṣe dáadáa sí òbí rẹ̀ aṣọ àṣọ́ọ́lẹ̀ pé kí ọmọ ènìyàn kó ṣe dáadáa sí òbí rẹ̀ bákan náà tabatun wọnú mi ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó tún sọ fún wa waqada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run ní òun ọlọ́run ọba rẹ̀ ti dájọ́ alla ta'budu ìgbẹ́ yẹn ẹ gbọ́dọ̀ sí kankan illa iyyahu àfi òun nìkan that is Allah nìkan wa bil walidayni àwọn òbí méjèèjì fàdẹ̀ dáadáa sí wọn so nínú suratul ankabut èyí tí a fa fi bẹ̀rẹ̀ tó pè ní báàbù qawlillahi ta'ala ọ̀rọ̀ nípa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó sọ wa wassayna al-insana bi walidayhi husna ọlọ́wọ́ bá ní aṣọ àṣọ́lẹ̀ fún ọmọ èèyàn kó ṣe dáadáa fún òbí rẹ̀ tí a bá wo ìtó wà nínú suratul Luqman tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tí ó sọ bákan náà pé ọ̀ sọ́nà ìsánà bí wálìdé yìí ọlọ́ni aṣọ àṣọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn bí wálìdé yìí nípa òbí rẹ̀ méjèèjì hamalatu ummuhu wahnan ala wahnin ìyá rẹ̀ ó gbé sínú olóyún rẹ̀ wahnan pẹ̀lú ìkọ́lẹ̀ àti ìnira ala lórí ìkọ́lẹ̀ àti ìnira ọlọ́wọ́n bá ní wọ́n fi sọ́ọ́lù hu fi àmẹ́yìn bákan náà ó tún mú mú fún nǹkan bí ọdún méjì kó tó wá já ọmú lẹ́nu rẹ̀ ọlọ́wọ́n bá ní kí ni nǹkan tá a fi sọ̀sọ́ọ̀lẹ̀ fún anushkurli wàlíwàlídẹ́yìí ọlọ́wọ́n bá ní dúpẹ́ fún mi wàlíwàlídẹ́yìí dúpẹ́ fún àwọn òbí rẹ̀ méjèèjì láyé ọ̀dẹ̀mí ọlọ́wọ́n bá a ní apadàbọ̀ sí yín eléyìí nínú suratu Luqman tọ̀hún ní suratu al-Ankabut wa wassayna al-insana biwalidayhi husna ṣùgbọ́n ìkíní kejì wọn wọ́n ní bọ́t tí a ṣì padà máa sọ fún wa bọ́t that is ọlọ́mọba subhanahu wa ta'ala tó ní ká ṣe dáadáa sí àwọn òbí wa ìpìlẹ̀ nìyẹn agbọ́dọ̀ ṣe dáadáa sí òbí nítorí bá fẹ́ òun ni nǹkan tí a gbìyànjú àti ṣe lókùn ìgbà tí nǹkan yẹn o bá ti ń ṣe nǹkan tí ó ní àwa gangan fúnra wa lára tá a lè bí ẹ̀ àbí nítorí tún lè jù yẹn lọ lókùn ìgbà tí òbí tó bá sọ fún wa tó fẹ́ ká ṣe fóun tí ó bá ti kí ń ṣe nǹkan tó kọlu ti ọlọ́run ọba tó dá wa òun ló fàdó jẹ́ pé tá a bá wọnú súrátù lukmanu yìí bákan náà súrà tí a fa àmúwá ìyẹn ti ti súrátù ankabut wa wasaina al insana bi walidayhi husna ọlọ́run ní aṣọ àsọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn kó ṣe dáadáa sí òbí rẹ̀ aṣọ àsọ́ọ́lẹ̀ fún kíkí kó ṣe dáadáa sí òbí rẹ̀ ọlọ́ba wa ni wà ń já àdáka tí àwọn òbí rẹ tọ́wọ́ wá ṣe ìgbìyànjú wọ́n gbẹ níyànjú lórí kíní ọlọ́mọba ni ìtúṣe kàbí pé kó wá orogún pẹ̀lú èmi ọlọ́mọba ìtúṣe kàbí máa lè sọ̀lá kàbí ìlú kó wá orogún pẹ̀lú èmi ọlọ́mọba èyí tí ò ní máa ń parẹ́ aláàbòjẹ́ òun máa ọlọ́run yóò gbọ́dọ̀ tẹ̀lé àwọn méjèèjì o ìlàyé ọmọ ìṣòro kó ọ̀dọ̀ mi ọlọ́run ọba lẹ́ẹ̀kadà sí fàbùnà bí òkun mi máa kún tún fàmàlú adẹ fún yín níro ìṣe ń kálukú ń ṣe eléyìí ni àyà tí a àmúwá tí wọ́n fi bẹ̀rẹ̀ kitabul adab nínú tírà àwọn tí a mọ̀ sí sahih bukhari tí a mọ̀ sí Sahih Bukhari so a rí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fi condition sí ọlọ́wọ́n bá ní ká ṣe dáadáa sí àwọn òbí wa ṣùgbọ́n wa in jahadaka litushirika bí ma laysa laka bi ilm tá má ṣe ìgbìyànjú wọ́n fọ́ọ̀sì ẹ wọ́n so oríṣiríṣi litushirika bí nítorí kó lè bá wa orogún pẹ̀lú èmi ọlọ́wọ́n wa ma laysa laka bi ilm ṣe kó ní ma ń láti ṣe ọmọ mẹ́tẹ̀lé wọn má tẹ̀lé wọn ọlọ́wọ́n bá wá ní ìláyé àmàlùjí òkó ọ̀dọ̀ ní ọlọ́wọ́n bá ní gbogbo yìí ó padà sí fàkúnà bí okùn bí máa òǹtún àmàlù máa fún yín nírò tí kálukú yín ṣe. káwáwo nù súràtù Lukman tí ọlọ́wọ́n bá ti wọ̀ sọ́yìnàlì ìsánà bí wàá lù dé yìí ọlọ́wọ́n ní ọmọ ènìyàn aṣọ àṣọ ọ́lẹ̀ fún nípa àwọn òbí rẹ̀ méjèèjì nípa àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run wá sọ títí òbí títí ìyá gángan wípé hamalatu ummuhu wahnan ala wahnin ìyá rẹ̀ tí ẹ ní á ogun yẹn dùn kan òun ló gbé e sínú lẹ́ni tó ń fèsì ìnira lórí ìnira wọ̀fìsọ́nù fi àmẹ́ ó fún lọ́mú fún ọdún méjì kó tó di kó wá já ọmú rẹ̀ ọlọ́ni ta sọ fún pé kí ni àmìṣkórìlẹ̀ jẹ́ni tí ó mú oore fún èmi ọlọ́run ọba èmi ọlọ́run ọba tí mo dẹ́ èmi ọlọ́run ọba tí mo ní kí o máa rí náà mo ní kó o máa gbọ́rọ̀ èmi ọlọ́run ọba tí mo ní kó o máa ṣẹ̀mí àníṣkórìlì ẹ fún mi bákan náà wàlíwàlí bẹ́ẹ̀kì òbí ẹ méjèèjì àti bàbá àtìyá dúpẹ́ fún àwọn méjèèjì láyé almasir ọ̀dọ̀mílẹ̀ padà sí àyà tó tẹ̀lé ọlọ́run bá ní wàyí ń já àdáàkà ní mo ṣe wá ní o dúpẹ́ fún àwọn òbí rẹ méjèèjì náà sábàwá gbẹ̀yànjú tán láti convince ẹ compel ẹ soríṣiríṣi threaten ẹ ọlọ́run bá ní ala àǹtúṣìríkà bí má lè sọ́dákà bí rẹ wọ́n fẹ́ tiẹ̀ lọ síbi pé kó wórogún pẹ̀lú èmi ọlọ́run fọlá tó ṣe rùmá ó má tẹ̀lé àwọn méjèèjì ọlọ́wọ́ bá ní tó ti gbogbo eléyìí náà wà sọ́hìbù ma fi dunya ma'rufa wá ṣe dáadáa sí àwọn méjèèjì wà tabi' sabila man anaba ilayya wà tabi' sabila man anaba ọ̀nà àwọn èèyàn tán darí sọ́dọ̀ èmi ọlọ́wọ́ ọba ni ó tẹ̀lé má tẹ̀lé bí táwọn òbí rẹ̀ tiẹ̀ lọ ọlọ́wọ́ ọba ní thumma ilayya marji'ukum ọ̀dẹ̀mí ọlọ́wọ́n bá látìgbọ̀ tán yín ọ̀dẹ̀mí ọlọ́wọ́n bá lẹ́ padà sí fọ̀ùnà bí okùn bí máa kò ń tó ń sàmàlù máa fún yín rojí ẹnìkọ̀ọ̀kan yín kílé ayé ṣe. akana tabawo nusuratu isra tọ́lọ́wọ́n bá ti ní wàkọ́lọ̀ ọ̀rọ̀ bùkà allah ta'budu illa iya ọlọ́wọ́n bá rẹ̀ ti jálẹ́jọ́ allah ta'budu gbígbé ẹ̀ gbọ́dọ̀ sí nǹkan kan illa iyahu àbò nìkan. وبالوالدين إحسانا فكنا لا نتولى وبعد ألجو كوني بكني كيش دادا تيو بي مجيجش كيش دادا تيو بي مجيجش سلم جكبي lẹ́yìn ẹ̀tọ́ ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ ẹ̀tọ́ tó tún ga jù lọ òun náà ni ẹ̀tọ́ àwọn òbí wa kódà kí wọ́n jẹ́ kèfèrí ẹ̀tọ́ wọn sì ga lórí wa gẹ́gẹ́ bí a ṣe mọ́ kàfúnra wa so ló jẹ́ pé ẹ̀kọ́ òun ni tíra ìta sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe pé kìtáàbù adab tíra nípa adab bó la ṣe máa báwọn èèyàn rí létí ìtafà fi bẹ̀rẹ̀ òun ni kíni tí òbí lẹ́yìn àwọn nǹkan tó ti sọ nípa tọlọ́wọ́n ọba àwọn nǹkan tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú òbí wa. òun ló ti síwájú so àpò àwọn sọ fún wa ó ní haddathana abulwalid qala haddathana shu'ba qala alwalid بن أيزار أخبرني قال سمعت أبا أمر شيباني يقول أخبرنا صاحب هذه الدار وأومأ بيدي إلى دار عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أي قال بر الوالدين ثم قال أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استفدته لزادني عبد الله بن مسعود رضي الله عنه كني أنكر lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ike ayul amal ahabu ilallah gbogbo iṣẹ́ téèyàn máa ṣe ní iṣẹ́ iṣẹ́ olóore ìwúlọ lọ́wọ́ ọba nífẹ̀ẹ́ sí jùlọ ní gbogbo iṣẹ́ olóore oní anábì sọ fún pé kí ni asọ́látù ala waqtiha kéèyàn kírun sí àsìkò kéèyàn kírun sí àsìkò oníṣẹ́ tí ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jùlọ ní gbogbo iṣẹ́ tá a máa ń ṣe kéèyàn jẹ́ni tí ó ma lọ ìrun lára àmì orí ibú ni wọ́n ló fi jẹ́ pé ẹni tí ó ń kírun sí àsìkò tí máa di ilé ìrun tí àsìkò rẹ̀ kọjá ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ̀rọ̀ tó lé pa wọn nínú suratu Maryam ọlọ́wọ́n bá ní fakhalafa min ba'dihim khalfun lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ àwọn ẹni rí àwọn ànábí ọlọ́wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní khalfun àwọn èèyàn jẹ́gẹ́jẹ̀gán kan wá wá lẹ́yìn wa àgọ́rù sọ̀la irun wọn ń kí sásìkò wọ́n máa ń kí o ṣùgbọ́n wọn ń kí sí àsìkò torí pé ìyàtọ̀ bẹ láàrin ìdọ́ àtùsọ̀lá àti harku sọlá kámá kírun ó yàtọ̀ sí ìdọ́hàtú àsọlá ìdọ́hàtú sọlá òní kámá kírun sásìkò ènìyàn kírun ṣùgbọ́n bí ká jẹun àṣìkàpọ̀ mọ́ magrebi ká jẹun zúrì papọ̀ mọ́ asiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe máa ń ṣe ń tiẹ̀ nù kámá ti sẹ́ni tó ṣe é asiri àti magrebi àti ṣáà tó bá délé yóò máa jẹ gbogbo ẹ̀ papọ̀ yóò ní òun gbajà yóò lóun tajà so eléyìí ni wọ́n ń pè ní ìdọ́ àtúnṣọlá ẹni tó ń ráhùn láàyè nìyẹn ṣùgbọ́n ẹni tí ó gbèrú sílẹ̀ tí ó ń kí irun tó ń ṣe ni wọ́n pè ní tarkusọlá so kákìrù sí àsìkò rẹ̀ iṣẹ́ tí ọlọ́run ọba tó fi nífẹ̀ẹ́ sí jùlọ onínú àwọn ṣe olóore tá a máa ń ṣe sọlọ́wọ́n bá ní fọ̀kálẹ́fọ̀ mi ń bá ní ìhìn khalfun abẹ̀rù sọ̀láta wà tábàrù shahwat àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ kan wá lẹ́yìn àwọn anábì tá a sọ̀rọ̀ àwọn ẹni rí tá a sọ̀rọ̀ àbẹ̀rù sọ̀lá ìrun wọn ra láre wà tábàrù shahwat adùn ni wọ́n ń káàkiri adùn ayé mo fẹ́ lówó mo fẹ́ lélẹ́yìn mo fẹ́ rílẹ́yìn mo fẹ́ kọ́lé mo fẹ́ ṣe gbogbo àwọn kẹtẹ́ ń lé káàkiri nu ọ̀rọ̀ ọ̀run wọn àníkà kún fún wọ́tábà ṣàwát àsọ́fà ẹlkọ́wùnà záyán ọlọ́nurú àwọn èèyàn báyìí ìyà ni ó jẹ́ títí wọn ilà máa ń dáàbà wa àmàna wa àmìlá sọ́ọ̀lì ha ọ̀fẹ́ni tó bá túbá tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó lè ṣiṣẹ́ dáadáa fa ulaika yadkhulu aljannata wa la yuzlamuna shay'a irú àwọn èèyàn báyìí wọ́n wọ aljanna wa la yuzlamuna shay'a àníṣàbòsí kan fún wọn bó tilẹ̀ òkú mọ́ so iṣẹ́ tó fi dáa jùlọ ní gbogbo iṣẹ́ tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni asọ́lá kéèyàn máa kírun kò wá ṣe kó máa kírun nìkan ala waqtiha kéèyàn kírun sí àsìkò rẹ̀ so ló jẹ́ pé lẹ́yìn ṣahádàtú Allah ilaha illallah kéèyàn lóun jẹ́rìí pé kò sí ọba kan tó lẹ́tọ̀ọ́ káṣe jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala tó tún tẹ̀lé òun ni muhammadu wa anna muhammadan rasulullah kárẹ̀ jẹ́rìí wípé anábíwá muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni tó tún tẹ̀lé yẹ òun náà ni ìkọ́ọ̀mù sọ̀la kákírù sọlọ́bí jẹ́ pé ìjíṣẹ́ ọlọ́run bá fi nífẹ̀ẹ́ sí jùlọ nínú iṣẹ́ nìyẹn sábẹ́ ìlú wa béèrè pé tún máa ayù lẹ́yìn eléyìí èwo ni kó tún tẹ̀lé apapọ̀ mìíràn qala birrul walidayn Ànábì sallallahu alaihi wasallam ní birrul walidayn ká ṣe dáadáa tóbi ká dáadáa sí òbí lẹ́yìn tá a bá kírun nínú àwọn ṣe máa ń ṣe birrul walidayn òun ló tún tẹ̀lé àríyàn tí ó wọrogún pẹ̀lú ọlọ́run ọba kò ń pe nǹkan mí lẹ́yìn ọlọ́run kò ń gúnran fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò ń jẹ́jẹ́ fún nǹkan mí lẹ́yìn ọlọ́run kò gbára lọ́wọ́ ọba lára àwọn iṣẹ́ ta máa wá ń ṣe ìrun ní àwẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó mójútó ìrun rẹ̀ bákan náà dúró lu àdìdé ó ń ṣe dáadáa sóbì nígbà ń pè léyìn ṣe dáadáa sóbì òun ni pé tí òbí wa bá fẹ́ tó fẹ́ ká ṣe fóun ká ṣe é fún àyàfi tó bá ní à ń ṣe lọ́wọ́n ọba nínú ó ní nínú ń ṣe ọlọ́wọ́n ọba bóyá àwọn orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ni àbí tí ọlọ́wọ́n ọba pa láṣẹ nǹkan yẹn ó máa níbi pé ká gbé nǹkan yẹn jù sílẹ̀ àfìgbà yẹn nìkan àbí tí nǹkan yẹn bá ju ẹ̀mí wa gan lọ torí pé ńgbà míì òbí lè béèrè nǹkan tó ṣe táwa gan fúnra wa a lè ṣe alágbára rẹ̀ so irú situation bẹ́ẹ̀ a ní pé a ṣe nǹkan a lè ṣe nítorí pé kí ni a dúró lọ́wọ́ àdídé ìyẹn lè jẹ́ pé kí ni kó jẹ́ ẹ̀ṣẹ̀ kó má jẹ́ dúró lọ́wọ́ àdídé yìí so dúró lọ́wọ́ àdídé yìí ọ̀nà tá a lè ṣe rárá sí òbí ọ̀pọ̀ lára rẹ̀ òní ká tọ́jú wọn ká fún wọn lóúnjẹ tó bá ṣe wípé wọn ní lára rẹ̀ òun ni ká bẹ̀ wọ́n wò lára rẹ̀ òun náà ni àwọn èèyàn tó ṣe wípé wọ́n súnmọ́ wọ́n jẹ́ bí ọ̀rẹ́ dáadáa tí wọ́n tá a mọ̀ nígbà tán àbá sí láyé mọ́ ká ṣe dáadáa táwọn yẹn náà lára rẹ̀ òun ni pé àwọn ọmọ wọn ká ṣe dáadáa sí wọn lára rẹ̀ àwọn mọ̀lẹ́bí wọn ká ṣe dáadáa sí wọn náà ara bírù lò àlìdé yìí torí pé àwọn èèyàn tó ṣe wípé àwọn òbí wa tí wọ́n bá nífẹ̀ẹ́ káwa náà nífẹ̀ẹ́ àwọn ẹni lára ìṣe dáadáa sí òbí wa ni àti tó wá ṣe wípé àwọn tó nífẹ̀ẹ́ yẹn wọ́n jẹ́ bí ọ̀tọ̀ ọlọ́run ọba lókù ṣùgbọ́n tàn bá kí ń ṣe ọ̀tọ̀ ọlọ́run ọba wọ́n ń tọ́pọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn òbí wa dẹ̀ nífẹ̀ẹ́ wọn lára ìṣe dáadáa tí òbí wa ni kí á nífẹ̀ẹ́ àwọn ẹ̀yẹ náà ló fi jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní kéèyàn máa bẹ̀wò kó máa ṣe dáadáa kó máa nawọ́ sí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ bàbá rẹ̀. so tàbí inú wa béèrè pé tó máa yìí apart from eléyìí èwo ló tún dáa jù ní aljihadu fi sabilillah kéèyàn máa jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba kéèyàn máa jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ọ̀nà tá a fi jagun sí ojú ọ̀nà ọlọ́wọ́n ọba ó pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n ìfi afẹ́ sọ ní ààyè yìí òun náà ni ọ̀rọ̀ bírù wàlìdé ìṣirara sí òbí kọ́ọ̀lá àdásánì bìhínà abdullahi bin masoud ó ní tí mo sọ yìí alẹ́bùwà muhammad sallallahu alaihi wa sallam ló sọ ilé yìí fún mi wàláwù sẹ́zátó lazadani ó ní ká pé mo bá ṣe ipe mo ní kí ó tún sọ fún mi kí á tún béèrè pé fún màá yìí lazada ni kò bá lé mi kún kò bá lé mi kún tàbí kò bá tó sọ fún mi ṣùgbọ́n nígbà tó sọ alákọ̀ọ́kọ́ fún mi tó ń ṣe ọ̀rọ̀ ọ̀run tó sọ ẹlẹ́ẹ̀kì tó ń ṣe bẹ́rù lu àlìgẹ́yìn tó sọ ẹlẹ́ẹ̀kẹta tó sọ aljihadu fi sabilillah ó ní mi tẹ̀síwájú lórí ẹ̀mọ́ so eléyìí sọ fún wa pàtàkì ah, ìṣe dáadáa sí òbí pàtàkì ìṣe dáadáa sí òbí ẹni tó ń pè ní ìṣe dáadáa sí òbí òun náà ni pé tí òbí wa bá fẹ́ ká bá wọn fẹ́ àti tí nǹkan yẹn bá takùtọ̀ lọ́wọ́ balógun lára ìṣe dáadáa sí wọn òun tí wọn bá ní ká fún wọn oúnjẹ ni aṣọ ni ilé gbígbé ni bákan náà àwọn èèyàn tán nífẹ̀ẹ́ ká nífẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ látòrí àwọn ọmọ ẹ̀ látòrí àwọn mọ̀lẹ́bí wọn táwọn òbí wa bá nífẹ̀ẹ́ wọn wà náà nífẹ̀ẹ́ wọn àyàfi bá ṣe wípé nǹkan tó ń ṣe takòtò ọlọ́run ọba lókù àbí wọ́n kó wa lọ síbi nǹkan tó ṣe wípé ó ju agbára wa lọ tí wọ́n bá kó wa lọ síbi nǹkan ẹ̀ṣẹ̀ wọ́n àdẹ̀ wa lọ síbi nǹkan tó ju agbára wa lọ wọ́n àníkàṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba ọmọ tí ò ṣe dáadáa sí òbí rẹ̀ tí wọ́n sọ òun ni kó ń ṣe ọ̀pọ̀ òkú ìdàkejì birrul walidayn òun ni ẹ̀kọ́ pẹ̀lú walidayn òun ni kí n já okùn ẹbí tó so wà wá àti àwọn òbí wa tó jẹ́ pé a ṣe dáadáa sí wọn ní gbogbo ọ̀nà tí yẹn máa fi ṣe dáadáa nínú àṣà wa tí ó bá ti tako tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala eléyìí ẹ̀ka tí a ṣe ni alimamu bukhari wọn mú ṣáptà mi wá wọn ni man ahaqqu an-nas bi husni suhba ta ló yẹ kí a bá ṣe jù ta ló yẹ ká bá ṣe jù ta ló lẹ́tọ̀ọ́ sí ìbáṣe wa tó yẹ ká bá rí wọ́n ní haddathana Kutayba bin Sa'id qala haddathana Jarir an Umar bin Qa'qa bin Shubruma an Abi Zur'a an Abi Hurayrata radiyallahu anhu qala wọ́n ní Abu Hurayra kọ́lọ́ba kò bá yẹn sí kan lára àwọn sábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ja'a ila Rasulillahi sallallahu alaihi wa sallam faqala arákùnrin kan wá sọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam arákùnrin wa ni ya rasulallah ilé ojúṣe ọlọ́wọ́ bá hakun náà ti bi husni sahabati alẹ́ ni tó yẹ kí n ṣe dáadáa kí n bá rìn jùlọ ẹni tí yóò máa bá rìn sọ́hbà kábáyàrin sọ̀háàbà kábáyàrin náà fi máa ń pè àwọn ẹni wa nàbí sallallahu alaihi wasallam ló tí wọ́n máa ń jókòó pẹ̀lú ànábì sọ̀lá àfún wa máa pè ní kíni wọ́n máa pè wọ́n ní sọ̀hábà àdìkẹ́kọ̀ọ́ wọn ní sọ́hàb that is àwọn tí èèyàn bá rìn all ń sọ̀lá àṣàlá ní ummuka ìyá rẹ̀ ni o all of maman arákùnrin ẹni lẹ́yìn ìyá mi pọ́tà tún ni all of ummuka lẹ́yìn náà ìyá rẹ̀ kọ́ọ̀lọ̀ fún màmá ẹnìyẹn ní lẹ́yìn yẹn tàtún ni kọ́ọ̀lọ̀ fún ma ó mú ànábì ní lẹ́yìn yẹn ìyá rẹ̀ kọ́ọ̀lọ̀ fún màmá arákùnrin ní lẹ́yìn ìyá mi tàtún ni kọ́ọ̀lọ̀ fún ma àbúk ó ní lẹ́yìn yẹn bàbá rẹ̀ lẹ́yìn yẹn bàbá rẹ̀ kí ló fà á? Ànábì sallallahu alaihi rìpíìtì ìyá rẹ̀ ìyá rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ọlọ́mọba subhanahu wa ta'ala oní hamalatu ummuhu wahnan ala wahnin ìyá rẹ̀ gbé sínú rẹ̀ ní ti ìnira àti ìkọlẹ̀ lórí ìnira àti ìkọlẹ̀ fún nǹkan bí odidi oṣù mẹ́sàn-án gẹ́gẹ́ bá a sọ fún wa ó kọ́kọ́ lóyún ìgbà tó yún ní oṣù méjì nǹkan kàmọ́ra wọn mẹ́ta ó di wípé bí kó mọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó mọ́ lè dára gbé oyún tó tóbi náà ní weakness náà tún ni ṣé irú obìnrin yẹn ó wá gbérú olú ọmọkùnrin yìí àbírú ọmọbìnrin yìí ó wá bí tán ó wá ṣe pé òun ni ó máa fi nǹkan tí ó da san padà fún un òun ni ó máa pètèpèrò láti bá ti ya rẹ̀ jẹ́ òun yóò ní rántí wàhálà tí a ṣe mọ́ òun ni yóò tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ kọ́ mọ́ mi ṣe báyìí fún mi yóò jágbe mọ́ tó rẹ̀ jẹ́ pé nǹkan tó lágbára àti ṣe ni òun ni òní tọ́jú ìyá òun ni òní bìkítà ìyá ń jẹ àbí òrí jẹ ní tí èsàn padà fún ìyá ni ìyá tó ṣe pé lẹ́yìn ìgbà tó tún bí tán bó ń sunkún ìyá ò yóò dìde láti tọ́jú ẹ̀ náà ni bó rẹ̀ ẹ́ ó rẹ̀ ìyá náà nù ìyá ò gbádùn títí títí tí ó fi wá dẹni tó ṣe wípé òun náà gbọ́njú ìgbà tó wá gbọ́njú tán lóun náà dọkùnrin ó wá da ìyá rẹ̀ nù ó wá dẹni tó ṣe wípé kò bìkítà fún ìyá rẹ̀ mọ́ àwa náà mọ̀ wípé eléyìí nǹkan tó ṣe wípé kò dáa ni bẹ́ẹ̀ ni ìwà aláìmoore ni olóògbé jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàá sọ́yìnàl ìnsánà bí wàá lè dé yìí ọlọ́run ní àtàsọ́ọ́lẹ̀ fún ọmọ ènìyàn ọlọ́run wa kọ́kọ́ mú wa hamalatu ummuhu wahanan ala wahnin wa fisaluhu fi amayn lẹ́yìn ẹgbà tó tún bí òfin lọ́mú fódìdí ọdún méjì gbáko tó wà gbọ́mú lẹ́nu rẹ̀ yìí lẹ́yìn ó tún máa ṣe wàhálà ọlọ́ni anishkorle ìbéèrè ọmọ ènìyàn dúpẹ́ fún mi wàlíwálídé àti fún àwọn òbí rẹ̀ méjèèjì fún àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́run sọ pé fún ìyá rẹ̀ nìkan torí pé ìyá tó ń ṣe wàhálà yìí náà èèyàn kan ló wà lẹ́yìn òun náà tó bá ló ní ibi owó fún nǹkan bàbá yìí náà ni á fún hospital ni bàbá yìí náà ni ó kó kalẹ̀ oúnjẹ tí ó jẹ ọkọ̀ náà ni ó kó kalẹ̀ ẹ̀fúdù ọmọ ti tán ọkọ̀ ni ó kó kalẹ̀ ìgbà míì tí a bá lóun àtẹ́ǹdì sí lóru bàbá ní ó jí àwọn méjèèjì wọn ní rórun sùn ó kàn ẹ́ pé ti ìyá ju ti bàbá lọ nǹkan sọ kéèyàn ṣe wàhálà lórí ọmọ ibi títí ìyá dé ńgbà míì lọ́dọ̀ àwọn tó ṣe wípé wọn àlágbọ́yé ẹ̀sìn tó bá di wípé ọmọ ó ṣe nǹkan tí ó bí bàbá nú ó lè lóhun alé ya òun àti ìyá rẹ̀ jáde ìwọ àtọ́mẹ́ mi fẹ́ rí irọ́ that is bàbá tó ń sọ bí ẹni wípé wọ́n ló mọ́ bí tó ti gbé ọmọ yìí wá tí wọ́n pé ara ẹ ló ti jáde ó dẹ̀ sọ pé kí ni èmi mo ní ìtumọ̀ ṣe sí ẹni ẹ ó sọ pé mi mo ní so tátẹ́ǹtì ké mi mo ní mi ìmọ̀ ní tó sọ mo gbà so nígbà tí wọ́n wá sọ nǹkan fọ́ mọ́ mi pé má ṣe báyìí tó ń ṣe é ó túmọ̀ sí ẹni pé kò ń ṣọmọ mi ni ó yẹ kó mọ gbọ́rọ̀ sí lẹ́sí ẹ̀ pọ̀ mọ́ mi ni so ìjọ tọmọ yẹn bá tún ṣe irú nǹkan báyìí ìwọ àti ẹ máa lé yín jáde nínú ilé yìí tọmọ yẹn bá dẹ̀ ṣe ń tòótọ́ arọkùnrin tí ó lé òun àtìyá yẹn jáde lẹ́gbọ́ pé ọkùnrin mi àti ìyàwó wọn ti papọ̀ mọ́ kí ló dé ọmọ yẹn ti wùwà kan tó mú ọkùnrin yẹn lé jáde tó mú lé ìyá rẹ̀ jáde tó yẹ pé ìyá náà ni ó ru gbogbo ẹ̀ náà kéèsì ọ̀tọ̀ ni wípé ìyá ò tọ́mọ dáadáa báwọn ìyá mi ṣe tó ṣe pé wọn wo wàhálà táwọn ṣe lórí ọmọ sanwó àbá òun náà ni ayé yìí nìkan wọn wà áfà lìkì ọmọ yẹn ọmọ ò bá wọná kò sí tó kàn wọn pẹ̀lú yìí àlàyé yìí náà ni àwọn kọlẹ̀jì àwọn gan ni ó tún máa tì í lọ síbi àwọn nǹkan aburú wọn ní gbogbo wàhálà táwọn ṣe lórí àwọn nǹkan wọ̀nyí bó ṣe káwọn àfàbẹ́ jóná ọmọ èyí tí ó padà wá kán gun ọ̀rọ̀ rẹ̀ ní kó tó bá jọ́ ń gbé ní dalkiyama ọlọ́wọ́n bó sọ sínú náà ni nígbà tí yẹn ṣòfò ni so irú ìyá yìí ó lè jẹ́ pé ọkọ ti sọ sọ sọ sọ ipe kó sọ báyìí fún àwọn ọmọ bọ̀ ìyá yẹn òun gan ló tún ẹ̀ńkọ́rẹ́jì àwọn ọmọ lórí ìbàjẹ́ lórí wàá mú ọkọ sọ pé òun ò fẹ́ mọ́ irú yìí nǹkan là ń sọ ṣùgbọ́n ìyá tí ò ní blame ń ṣe pé ọkọ kan sọ nǹkan torí pé mo wá ṣe wá ló ń lé yá dànù òun ó lé ọmọ dànù wá dẹ̀ lé yá dànù eléyìí kò ń ṣe nǹkan tó dáa àádẹ́ tún rí wípé kí ni àpẹẹrẹ pé ìyá ó máa ń go through a lot of things a lot of embarrassment èyí tí ó wá látọ̀dọ̀ ọkọ ni èyí tí ó wá látọ̀dọ̀ àwọn ẹbí ọkọ ni èyí tí ó wá látọ̀dọ̀ àwọn aládùúgbò oríṣiríṣi ìwọ̀sí. Si ni wọ́n máa fi kà sọgbà tí arákùnrin bèè lọ́wọ́ àdébí sọ̀lá àtàlà pé wọ́n kà hákùn náà ti fi sọ̀hìbàtì ó fi sọ̀hábàtì ta ló yẹ kí n ṣe dáadáa tí kí n súnmọ́ jù àdébí sọ̀lá àtàlà mo rò láti sọ pé kí ni ó mú ìyá rẹ ni arákùnrin yẹn wò gòkè mo ti gbọ́ fi yàtá tún ni àdébí ni tún mọ́ ó mú lẹ́yìn náà ìyá rẹ ok tátún ni àdébí ni tún mọ́ ó mú ìyá rẹ tátún ni ànábì ṣe wá sọ pé kí ni súnmọ́ àbúkù lẹ́yìn náà bàbá rẹ̀ so ilé ìfìrí ilẹ̀ wípé kí ni ọlá ìyá ojú bàbá lọ níwájú ọmọ so ọmọ ó gbọ́dọ̀ ní ìkà fún fún ìyá rẹ̀ ju bí ó ṣe níkà fún fún bàbá rẹ̀ lọ in terms pé kí ni kéèyàn ṣe ìrànlọ́wọ́ obìnrin ó níwọ̀n bàbí tí wọ́n lè ṣe wàhálà náà so lára àwọn reasons tó ṣe wípé yóò tún fi níkà funfun jù lọ nìyẹn bàbá sì lè dàgbà kó máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí yàrá ti kó dàgbà yóò di pé kò lè ṣiṣẹ́ mọ́ ìpìlẹ̀ náà ọkọ náà ló yẹ kó mọ bọ́ nípìlẹ̀ ṣùgbọ́n pàtó ṣe pé bí ọkọ gan fún rẹ̀ nǹkan ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ yóò di pé ìyá gan fún rẹ̀ níbi assistance so ló jẹ́ wípé akọ́dù àwọn òbí wa méjèèjì ọ̀rọ̀ yẹn ni wọ́n ló jẹ́ lórí wa àfitán bá ní tàbí ká tọ́jú wọn financially lansansi ọ̀ràn yẹn ni àfi tó ṣe pé kí ni tí wọ́n bá ní lókun táwọn náà bá ní tí wọ́n tó fún tó tán fúnra wọn ẹ kò níjọ́ ọ̀ràn yẹn lówà lórí ṣùgbọ́n ọ̀nà tá a fi ṣe dáadáa tóbi ṣe pọ̀ yàtọ̀ sí pàm náwó lé wọn lórí ẹlòmíín gbẹnú àwọn òbí tí èè jáde láyé ọmọ ìlú lè lówó tó kù ọmọ graduate yóò mọ ṣiṣẹ́ náà ń lówó ṣùgbọ́n owó rẹ̀ ní ẹ̀rún ń ṣì ní lọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ owó bàbá rẹ̀ ni sọ àwọn àdìsọ pé ọmọ bẹ́ẹ̀ pé ọ̀ràn yẹn ni kó náwó fún bàbá bàbá gan tún lè kún fún ó tún lè kún so túmọ̀ sí bàbá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé à ń náwó fún bàbá wa àbá ń náwó fún ìyá wa pé so kò ń ṣe ọ̀ràn yẹn fún ọmọ bẹ́ẹ̀ láti náwó fún ìyá rẹ̀ àti bàbá rẹ̀ torí pé bẹ́ẹ̀ ni wọ́n ọ̀tọ̀ nípa mú gift wá fún ẹ pókè àbáàdì mo fẹ́ fún yín gift yìí ìyá máa fẹ́ni tó júyàn lọ́nà bí ní gift ṣùgbọ́n ọ̀nà tẹ́lẹ̀ ṣe ara tó bí ó pọ̀ bí a lọ kí wọ́n gbà ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn àbúrò wa ẹ̀gbọ́n wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á ṣe dáadáa sí wọn àwọn tó jẹ́ bí àwọn ọ̀rẹ́ wọn á ṣe dáadáa sí wọn tọ́mọ́bẹ̀ wá níṣẹ́ àmọ́ jíṣẹ́ yẹn gbogbo eléyìí náà láàárọ̀ ọ̀nà tá fi ń ṣe birrul walidayni ṣe dáadáa sí òbí so ìyá wa òun ló lékè lẹ́yìn náà bàbá wa náà ìyá wa àtìyàwó wa nípa súnsúnmọ́ àti kéèyàn súnmọ́ yẹn ṣe dáadáa síyàn méjèèjì yàtọ̀ síra wọn a lẹ́kọ̀ọ́ bá a ṣe ń báyàwó wa náà lò ilé ìtàǹtì titi ọ̀rọ̀ ìyálélé àwa ń sọ̀rọ̀ nípa títí ìyàwó lára contract ń bẹ láàrin àwa àti ìyàwó nípa gbọ́dọ̀ ná owó lé e lórí ìyá àbí bàbá ìpìlẹ̀ pọ̀ ní ká náwó lé wọn lórí àfi tán bá ní lóko ṣùgbọ́n ìyàwó ìpìlẹ̀ ní ká náwó lé e lórí láti sàwọn tó jẹ́ basic things tó yẹ kí ìyàwó wa ká ṣe fún ìpìlẹ̀ nìyẹn ká fún lóúnjẹ aṣọ ibi tí ó sùn sí àwọn basic things wọ̀nyí ọ̀ràn yẹn ni. solóńjẹ́ wípé tìyàwó ní ó ju tàwọn ọmọ gan lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò gbọ́yé ọmọ ni ọkùnrin ó wo kòkó mọ́ yóò fi yàwó lẹ̀ tí ò bá síyàwó kò lè sọ́mọ̀. So ìyàwó ló lìdì sí kíní ọmọ sọlọ jẹ́ pé àṣepọ̀ àtàwọn àwọn àtìyàwó wa kọ́ńtrákìtì ni kìláfẹ́ lòmí lẹ́yìn òní pé ìyàwó kó jẹ́ the richest woman the richest woman tí wọ́n bá gbé sílé gẹ́gẹ́ bí ọkọ ó sì tún fún lówó oúnjẹ ó sì raṣọ fún kò sí wọ́n pé náà lówó yẹ kó lè raṣọ fún ẹ yẹ kó lè mọ́ fún ẹ lóúnjẹ rẹ̀ bó lówó kò ń ṣe ojúṣe rẹ̀ yẹn ojúṣe ọkọ òun ni kó fúnyàwó ló ń jẹ kó ra aṣọ fún ibi tí ó gbé ojúṣe rẹ̀ kódà kí àwọn ẹ̀ lówó jùlọ torí pé tó ń láàrin àwọn méjèèjì contract unlike ìyá wa bàbá wa òbí náà jẹ́ fún wa so tí àwọn bá ní ẹ̀kọ́ sọ̀rọ̀ yẹn ká náwó lé wọn lórí ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ní ọ̀nà tí yẹn fi ṣe dáadáa ní tí wọn bá wá ní then ọ̀ràn yẹn ni ká náwó lé wọn lórí náà torí wípé kí ni lára dáadáa òun ni ká náwó fún wọn gbà tí wọn bá ní lára dáadáa òun ni ká fún wọn èwo ló wàá síwájú ara wọn ìyá àti ìyàwó nípa ká ìyá máa síwájú ìyàwó ní ayé ìyá ó síwájú ah, ìyá ó ṣíwájú ìyàwó ní ààyè yẹn ṣùgbọ́n títí ìyàwó contract nípìnlẹ̀ so a ní gba méjèèjì papọ̀ mọ́ra wọn so ìyá ṣíwájú bàbá ìyá ṣíwájú bàbá ṣùgbọ́n àwọn méjì náà lágbọ́rọ̀ ṣe dáadáa sí ilé tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ti ó sọ. So nípa bóò la ṣe ń ṣe pẹ̀lú àwọn òbí wa so ní ṣókí òbí wa agbọ́dọ̀ ṣe dáadáa sí wọn nígbà máa fẹ́ ṣe é fún wọn àyàfi tó bá takùtọ̀ lọ́wọ́n ọba lóko gẹ́gẹ́ bí àwọn àyà ti àmúwá bóyá ó lídì sí ẹbọ ní àbótí ẹ̀ lídì sí pé ó takùn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tí ó fẹ́ so ló bá tó fi jẹ́ pé nínú àwọn sàbí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n pè ní Sa'ad bin Abi Waqqas radiyallahu anhu gẹ́gẹ́ bí al-imamu muslim rahimahullahu ta'ala bí wọ́n ṣe gbà wá al-imamu muslim rahimahullahu ta'ala wọ́n gbà wá nínú hadithi wọn tí a mọ̀ sí sahih muslim nǹkan tí ó bùtẹ́rẹ́sì eléyìí náà wọ́n pè sábẹ́ tí a dárúkọ ẹni Sa'd ibn Abi Waqqas ó gba islam ó dẹ̀ ń tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ìyá rẹ̀ kèfèrí nìyẹn inú rẹ̀ ayò wá dùn sí pé ọmọ òun gba islam ìyá yẹn wá sọ fún ọmọ rẹ̀ wípé eré ọmọ mi ìwọ náà ló sọ wípé ọlọ́run torí pé wọ́n gbà pé allah ń bẹ sóní mi náà ló sọ fún mi pé allah sọ wípé kẹ́ ẹ ṣe dáadáa sí nísìnyí tí mo wá fẹ́ kó o ṣe o ní pé kó o má tẹ̀lé ọkùnrin yẹn mọ́ mo fẹ́ kó o má tẹ̀lé ọkùnrin yẹn kó o ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ ọlọ́dún wa ní àkùsìn tó jọ pé òun ò ní ṣe sòyá ìwà ní tóun bá ṣe gbogbo oúnjẹ tó ń fún mi omi tó ń fún mi mi ní jẹ náà mi ní mo mọ́ mi rẹ̀ níbẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣé wọn pé ẹ̀rọ máa bàyàn ikú ìyá mi lòun ò ní bá mi sọ̀rọ̀ owó oníjóúnjẹ mi òun ní mú mímí ah ọlọ́dẹ sọ pé wàbí wàlì dé ní ìpànà kásì dáadáa sí òbí wàkọ́dọ̀ ọ̀rọ̀ búkà ńlá táàbùdù ilá iyáhù wàbí wàlì dé ní ìsànà sobóla ẹgbẹ́ ṣe báyìí ṣùgbọ́n ní tẹ́sí bá yé yóò wò yí pé ìwọ̀ méjì ló ti takora wọn sùn ìwọ ọlọ́run ọba àti ìwọ ìyá àwọn àbí ìwọ òbí òun àwọn olódùra ọlọ́run méjèèjì ìwọ ọlọ́run ọba ju òbí òun lọ láì ti dá so tí ò bá gbọ́rọ̀ ìyá rẹ̀ kò ní bàbá kúkú pé kí ni òun jókun ẹbí ọlọ́ba fi sọ wípé wà ìjà àdáka àlá àdúṣe kàbí màlẹ̀ sàlákàbí rẹ̀ sọ́mántì ẹ lọ síbi pé kó owó rúgbọ̀ mímu ọlọ́run ọba ní tó mọ́ ń parí fọlá tó ti rúmà mọ́tẹ̀lẹ̀ àwọn méjèèjì wọ́n ń já adákàlì tó ṣì kàbí máa lè sọ́lá kàbí rẹ̀ fọlá tó ti rúmà àwọn méjì bá ń tiẹ̀ lọ síbi pé kó lọ wọ́ọ̀rù pẹ̀lú mi ọlọ́ba mọ́tẹ̀lẹ̀ wọn. so àyà yìí sọ kalẹ̀ nítorí Sa'd bin Abi Waqqas radiyallahu anhu ìyá sọ ó múṣẹ ìlérí rẹ̀ o kò jẹ́ òtòtọ́ kó lẹ́yìn bí ọjọ́ mẹ́ta ìyá bá dákú wọ́n tíráì láti jí so ìkànnú àwọn ọmọ rẹ̀ ló padà jí ló padà rí ìyá jí ọlọ́run fi wá sọ àyà ẹ̀ kalẹ̀ wípé mo ní ẹ ṣe dáadáa sóbìnrin ṣùgbọ́n kò ń ṣe dé lẹ́wù pé sá tì í lọ síbi ìkan tó bá takò tèmi ọlọ́run ọba sá tì í lọ síbi ìwọ pẹ̀lú ọlọ́run ọba so tí èyí bá kúrú bẹ́ẹ̀ ní tí ìyàwó bá fẹ́ tí bàbá bá fẹ́ òun l'a á máa ṣe láti lè fi yọ wọn nú nínú olùwàlídé ìyẹn àfi tí nǹkan yẹn bá tún ju àwa gẹ́gẹ́ fúnra wa tó ju agbára wa lọ ẹni tí a sọ fún pé èrè ọmọ mi mo fẹ́ kó bá ń wá one million naira wá àbí two million naira àbí three million naira ọmọ gan fúnra rẹ̀ ní àbí ló fi àbí six thousand lóṣù so bójú ó ti rí one million ni ṣé yóò lọ jalè ni so kò ṣe ara bíkùn wàlídéyìn oníkí ẹ̀ máa kà fún káàkiri gbogbo ló ti fẹ́ rí one million naira yá àbí two million naira yá torí pé ìyá ti béèrè tó ju agbára rẹ̀ lọ ìyá béèrè tí ó ju agbára rẹ̀ lọ eléyìí lẹ́nu mi ò gbọ́yé bóyá ọ́fíìsì ọ́fíìsì kan ni yóò máa lọ jí owó a ní ìyá òun fẹ́ kó ń ṣe nǹkan báyìí báyìí fóun ẹ̀ ẹ̀ ní tí ò dá ò dá kò bá jẹ́ pé ìyá wa ló ní ká ṣe fáwọn kò bá jẹ́ pé bàbá wa ló ní ká ṣe fáwọn ní tí ò bá ti dá kò dá ìṣe tí ò dá kò ń ṣara bí olùwàrílẹ̀ ṣíṣe rẹ̀ kò túmọ̀ sí wípé a fi ń ṣe dáadáa sí àwọn òbí à ń ṣe ẹlọ́wọ́n ọba nìyẹn kò jẹ́ bí ìyẹn ṣe lè ṣá aláàtúmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́lá ọmọ subhanahu wa ta'ala kí ó ṣàrẹ̀ nǹkan kan wa kí látara àwọn ṣe olóore lára ṣe olóore òun náà dẹ̀mí dúró lu àdìdé òun ni kí a ṣe dáadáa sí àwọn òbí wa fọlọ́n bá kó ṣe wá ní ọmọ tó ṣe yí pé yóò lè mọ̀ ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك náà tàbá ní obìnrin tí ọkọ rẹ̀ tọ́jú ẹ̀ dáadáa ah, ó need the explanation torí pé nígbà míì ó lè jẹ́ pé nǹkan tí obìnrin yẹn gbà lérò pẹ̀lú pé kò tọ́jú òun dáadáa òun ni pé kò ra àwọn nǹkan tí ó jẹ́ tí ó kì í ṣe ojúṣe tó ẹ nǹkan tó gbà lérò òun ni pé àwọn nǹkan tí ó kì í ṣe ojúṣe rẹ̀ òun ló gbà lérò pẹ̀lú pé kò tọ́jú òun so eléyìí kò correct gẹ́gẹ́ bí tí a sọ fúnra wa basic tó yẹ kí ọkùnrin ṣe fún obìnrin òun ni jíjẹ mímu wíwọ̀ ibi tí ó sùn sí ntí ó jẹ basically òun yẹn alifram bákan alikan bákan náà ṣe alikóso àwọn òun náà ni kí ó fún láṣọ wọn so wọ́n á wù yẹn then kó bá aláṣepọ̀ kó dẹ̀ sùn lọ́dọ̀ rẹ̀ ọjọ́ kan ló fi ń sùn sọ́dọ̀ eléyìí ọjọ́ kan náà ló fi ń sùn sí lọ́dọ̀ ẹnì kejì àti tí compromise bá wà lọ́dọ̀ àwọn tí wọ́n wà ní bọ́ọ̀sì lókù àwọn kan tó jẹ́ nìyẹn ṣùgbọ́n gbàgbé ìgbà sáfẹ́rẹ́ fún ọkùnrin tó lè mọ̀ sí owó lọ́wọ́ ẹ̀ obìnrin gbọ́dọ̀ understand ó gbọ́dọ̀ understand ló fi jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní oṣù méjì ó lè lọ táwọn òní dáná lé so Urwa tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ń bèè lọ́wọ́ rẹ̀ ìpè wà má yọ àyè ṣùkú kó alẹ́ máa ń jẹ ó ní aláṣọdá òun náà ni dàbí dùn àtomi dàbí dùn àtomi dàbí dùn àtomi bó ní lóṣù méjì. ṣe pé obìnrin míì tó wá gbèrú láìpẹ́ yẹn sùn yóò ti pariwo káàkiri pé kí ni ọkọ òun fi yálà yá àjẹun táwọn kan máa ń jẹ òun náà àtòmí dàbídùn àtòmí so anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ìjọ tó bá wà àwọn ìyàwó ní ọmọ kò wà ìjọ tí nǹkan so pé so irú yìí nǹkan kò tọ́jú mi onígbò obìnrin mi kò tọ́jú mi a ò gbé lágbájá ọ̀rẹ́ mi ni àjọ lọ sùn ni ẹ̀mọ́tò kìíní báyìí lọ́kọ̀ ẹ̀rà fún kìíní báyìí báyìí lọ́kọ̀ ti ṣe fún kìíní báyìí lọ́kọ̀ ti ṣe fún so kò gbàtọ́kọ̀ tèmi lóò bá ti ṣe lé ó túnmọ̀ sí pé mi ò tọ́jú mi àwọn yóò kí ṣe basic need mi sọ̀tàwọn sọ̀rọ̀ nípa ipé ọkọ tọ́jú ìyàwó basic need nípìnlẹ̀ so gbọ́n wọn kẹ́mí tó bá kún àtúfin yọ̀ sọ̀rọ̀ wa lọ́rùn yìí sọlọ jẹ́ pé ìgbà kan àwọn ìyàwó àníbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà wò pé ah, àwọn sábẹ́ kan ìyàwó ọmọ ṣe báyìí fún wọn àtọ̀ àwọn sábẹ́ kan báyìí máa ṣe báyìí fún ọmọ ṣe báyìí fún àwọn ìyàwó wọn ọmọ ṣe báyìí àwọn àlọ́bá ní sallallahu alaihi wa sallam èyí ló ṣiṣẹ́ ọlọ́ọ̀bá àwọn ọkọ̀ lágbájá máa ṣe báyìí máa ṣe rẹ̀ lágbára láti ṣe sọmọba subhanahu wa ta'ala ọba òwe lórí ẹ̀dùn ọlọ́wọ́ bá sọ fún wa ipe ìkùntúnnà turidna alhayata dunya wa zinataha ata alayna kuma ti okunna wa sahikunna sara jamila tó bá ṣe pé ayé lẹ̀ ń wá ayé ìrìlẹ̀ sí kí n fún yín ní nǹkan kẹrẹmọ́ lọ wa ìkùntúnnà turidna الله ورسوله والدار الآخرة فإن الله أحد المحسنات منكن أجرا عظيما ثم ذكر أبانا بنت الله ẹfẹ́ nítorí kójú òjíṣẹ́ ọlọ́run ẹfẹ́ nítorí àlìkìyàmọ̀ àwọn tó máa ṣe dáadáa ní ọlọ́run bá ti padé sí kalẹ̀ fún ọ láàdá tó tóbi láàdá tí ó tóbi sọlọ́ jẹ́ pé dábàá sọ pé kò tọ́jú rẹ̀ ní a ní láti gbọ́ àárín ẹ̀yẹ ẹlòmíì yóò dá sí ọ̀rọ̀ tọkọtaya ṣùgbọ́n nǹkan tó fi ń dá sí nǹkan tó ṣe pé nǹkan fún rẹ̀ ń ṣe lọ́wọ́ ọba látara ẹni olómi lè jẹ́ pé ẹjọ́ tóbi ni ó fún ni ó gbọ́ ṣùgbọ́n lè máa jẹ́ bí nǹkan yẹn ṣe rí nìyẹn ọmọ fi ń béèrè sí pé kí ni nǹkan tí agbàlérò pẹ̀lú pé kò tọ́jú ẹ̀ ṣó ti clear. Thank náà tó wá ṣe pé kò tọ́jú ẹni obìnrin ọkùnrin tí ò bá ti tọ́jú ìyàwó ẹ̀ láwọn nǹkan tí ó jẹ́ ìtì ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó sọ tí ànábì muhammad sallallahu alaihi wa sallam tó sọ obìnrin yẹn ní right láti ṣe ta àmọ̀ sí anoshos òun ni pé tó yẹ kóun náà ṣe ní ojúṣe fún ọkùnrin yẹn kó má ṣe kó na ma ṣe torí pé ìtẹ̀lé àṣẹ ọkọ ó so mọ́ kí ni kí ọkọ náà ṣe ojúṣe rẹ̀ sọ́kọ tí ò ṣe obìnrin ò jẹ́ ní kíni kò jẹ́ ní kò jẹ́ pé gbogbo ọ̀rọ̀ sí ìyẹn fatuwa nìyẹn o àti tabaníka sọ bó ló ṣe rí bó ṣe rí nù ṣùgbọ́n èèyàn máa ń fún àǹfààní ní ìpínlẹ̀ wo obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ irú yẹn ló ń bẹ lára kò tọ́jú ẹ̀ ọkọ ò tọ́jú rẹ̀ kò tọ́jú àwọn ọmọ gan káfífi ẹlẹ ọmọ gan kò tọ́jú ẹ̀ obìnrin ló máa ṣe struggle láti sanwó sukú àwọn ọmọ struggle láti ṣe gbogbo àwọn ọmọ tó jọ̀rọ̀ yẹn fún náà kò tún tọ́jú ẹ̀ ṣùgbọ́n obìnrin yìí ni wá òun ò fẹ́ lọ torí pé kí ni ó ń consider àwọn kẹta tó bá lóun kúrò lẹ́yìn sin àwọn ọmọ yìí sin ìyà ó jẹ wọn torí pé ọkùnrin tí ò ti ẹ̀ ráyè tòun yìí sin yóò kàn lálẹ́ àti àwọn ọmọ yìí ni so yóò wá torí tàwọn ọmọ yóò dúró yóò máa ṣe sùúrù ṣé lẹ́yẹ kí ni ẹ̀sìn sọ ń pẹ̀ nǹkan tó dáa ni tó wá lè ṣe sùúrù rẹ̀ eléyìí la máa fi rí pé ọ̀dọ̀ àwọn ìyá wa wọ́n máa ń ká ilé ọkọ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin nísìnyí lọ láwọn ìyá wa míì tó fara dà lọ́dọ̀ àwọn bàbá wa míì tí ó ṣe yí pé wọ́n máa ń sáfún ojúṣe wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ò lè fara dà lónìí ẹ wọ́n ra wọn sisters máa máa béèrè kí ló fà á tó ṣe pé ní tọ́lák ó fi wàrà pant láwùjọ wa lónìí nítorí kó wàrà pant ní pé sùúrù táwọn ẹ̀yà wa lè ṣe àwọn ò lè ṣe ọlọ́wọ́ bò lè fọ́ọ̀sì wa pé ká ṣe sùúrù yẹn ọkọ mi ò ṣe tó yẹ kó ṣe fún ipò fẹ́ lọ èèyàn fún ìlà lọ torí pé kọ́ńtrákì mi kò tọ́jú mi yẹ kó mọ tọ́jú mi so mi lè ẹ̀sìn onídẹ́ndẹ́ndẹ́ ló gbọ́dọ̀ dúró ṣùgbọ́n ẹ̀sìn advice tó wá lè ṣe sùúrù ni torí ó ń consider àwọn kankan èmi àwọn ah, àtàmà àkọ́kọ́ fún mi ni mo kúrò nílé màá fi bọ́ sí nílé ah, màá prefer àti ṣe sùúrù ilé ìbá pẹ̀lú àwọn pé náà òun ò máa ń gbókùn lọ provision wà fún irú obìnrin náà wallahu náà. ojúṣe obìnrin nínú Islam sí ọkọ rẹ̀ òun wípé ó tẹ̀lé àṣẹ rẹ̀ àfi tí àṣẹ yẹn bá ju agbára rẹ̀ lọ bákan náà kí ó mọ̀ dùn ọkọ ní oorun ojúṣe rẹ̀ nìyẹn tí ọkọ bá pè é kó di ọkọ ní anytime tí ọkọ bá pè é àti wáyé pé àsìkò tí ó ṣe lọ́hùn ló bóyá ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọkọ wa lóhun fẹ́ bá a láṣepọ̀ níbi tí ọkùnrin ti máa ń bóbìnrin láṣepọ̀ èyí ò gbọ́dọ̀ gbà ṣùgbọ́n bá ló fẹ́ bá ṣeré tó nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí ò ní sí pé ó ń bá aláṣepọ̀ mi tọkùnrin tí bóbìnrin láṣepọ̀ eléyìí náà ò gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún àfi tó bá yẹ pé ó rẹ̀ ẹ́ lókù tí ẹ̀sẹ̀ ò lè gbé so yìí ń ké sí ọ̀gbọ̀n yìí then kó gbọ́dọ̀ sí lẹ́nu tọkọ bá ní ṣe nǹkan báyìí fún mi kí ó bá ṣe so ojúṣe ẹ̀ nìyẹn náà ṣe dandan ni kó dáná fún kó ṣe eh, àwọn àbá ọ̀pọ̀lọpọ̀ àbá ní kó ṣe ẹran kó dáná kó ṣe ẹran kó bá bọ́ṣọ kó ṣe ẹran kí ó bá ṣe léyìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àwọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kínní kan tí ó wo gbogbo yẹ òun ni pé kínní kó gbọ́rọ̀ sí i lẹ́nu sókè lọ́ba ń dáná bá ń kọ́ aṣọ ṣe pé kó gbọ́rọ̀ sí lẹ́nu gbogbo yẹn ti kó sí abẹ́rẹ́ ṣùgbọ́n ké kó bá dáná kó ṣojúṣe rẹ̀ ni kò ń ṣojúṣe ṣùgbọ́n tó bá ti bẹ́ kó gbọ́rọ̀ sí àfi tí nǹkan bá ju agbára rẹ̀ lọ so jẹ́ bó ṣe jẹ́ ọ̀la. Thank yẹ kí ọkọ ní ẹ̀kọ́ máa ní ìjà ìjọba àgbèrè wọ ọkọ ní ẹ̀kọ́ máa ní ìjà fún àwọn ọmọdé ṣe lọ ní ìròyìn àwọn àtàkùn àwọn ọ̀gbìn àwọn ọ̀gbìn mọ ọmọ mọ lẹ́nu ọkọ ní ọdún ìjà fún mi lẹ́nu àwọn ọmọdé ṣe lọ sí àwọn ọmọdé ṣe lọ sí àwọn ọmọdé ẹ̀yìká tó ìtò fà yẹn òní wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n máa ń gbàgbé àwọn obìnrin nísìnyẹn lómi ní sùnmọ́ ní kíyàwó mọ́ ṣiṣẹ́ ìgbéyàwó odò lé ní ìwọ́n tó ní kíyàwó ẹ mọ́ ṣiṣẹ́ ìyàwó tó ń sọ ìyòwò náà láwọn òbí jíjẹ ó pọ́sibú kó ṣe pé ìyàwó tó ní kó mọ́ ṣiṣẹ́ yìí bóyá àwọn mẹ́rin márùn ni òbí wọn bí gbogbo wọn obìnrin ni wọn kí àwọn ìyá wọn bàbá wọn bá wá dàgbà ta ni wọn ṣọmọ ọlọ́mọ ni ó máa fún wọn lóúnjẹ tí wọn ní sọ àwọn ọmọ yìí náà ni làwọn ló mọ retí páwọn gbà nǹkan lọ́wọ́ wọn ìwọ́dẹ ló ti ní pé ń ẹ̀dùnkún lé ni èèyàn rẹ̀ ṣe tán àti ṣe kí ni láti fún wọn lówó sọ ẹni tó ní kí àwọn ohun mọ́ ṣiṣẹ́ ó gbọ́dọ̀ ṣe tán láti bọ́yàwó yẹn ní basic kìíní then àwọn nǹkan míì tí àwọn máa nídìí náà tí ó tún ṣe basic mọ́ tó jáwọn ó gbọ́dọ̀ ṣe tán àti máa provide ẹ̀kú torí pé máa láwọn kankan tí àwọn máa fẹ́ rà tí ó kì í ṣe basic thing tó jọ́ràn yẹn lórí ọkùnrin yẹn tẹ́lẹ̀ tó ṣe pé òun náà fẹ́ rà fún rẹ̀ so ẹni obìnrin ta ní kó mọ́ ṣiṣẹ́ yìí bó ní ó ti máa rówó ṣàwọn ẹ̀ so ọkùnrin ẹgbọ̀rọ̀ àádìyẹn mẹ́ expenses yẹ ẹni bí àwọn òbí rẹ̀ yóò fún àwọn òbí ẹ̀ lówó nǹkan kan mọ́ra ó gbọ́dọ̀ tún àádìyẹn náà mọ́ expenses yẹ so kí o bá ti lè ṣiyẹn nígbà tó ṣe pé ó punish wọn unnecessarily so kóbìnrin ṣiṣẹ́ kò sí nǹkan tó takò ní Islam ṣùgbọ́n wíṣẹ́ wo ló fẹ́ ṣe ṣe bí tí a ti mọ̀ lọ ṣe sẹ́kẹ́tìrì fọkùnrin ọlọ́kùnrin tó ṣe bóun ni a máa wọlé tọ ọkùnrin ọlọ́kùnrin àmì yóò jọ jòkó papọ̀ láwọn nìkan islam takò yẹn so iṣẹ́ wo ló fẹ́ ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ fún ní gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ haram bẹ́ẹ̀ gbọ́dọ̀ múra dáadáa so ló jẹ́ pé láyé jọ́hún náà nínú islam àwọn obìnrin wọn láwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe sẹlẹ̀mí ń tajà kò sí nǹkan tí ó burú jẹ́ so àṣùwọ̀n ọkùnrin mí náà ń bẹ tó ṣe pé ó ṣàfẹ́ kí obìyàwó òun kó wà nílé kò dẹ̀ fẹ́ kíyàwó òun ní kọ̀sómìlì tó bá fi lè ní àti yóò mọ gan pásò so yóò wá ṣèkìní yóò fẹ́ tẹ̀ ẹ́ so bíyàwó bá ní náà látara bíyàwó ṣe rú ọkùnrin yẹn sí yóò mọ tọ́jú nǹkan pamọ́ fún torí pé ó mọ̀ pé ọkùnrin tí ó fẹ́ progress gbòòyì tó bá gbà kó ní òun rí owó kan yá mi ní aṣọ owó yẹn dẹ̀ odijọ́ ń gbé ní alùpùpù àmọ́ kó tó sọ fún padà yami yami yami náà ni ẹlòmíín ṣe owó tó jẹ ìyàwó rẹ̀ millions ni kò dẹ̀ ní intention kó máa san padà àti ó ń gba àgbàgbé ni èyí náà ń ṣe ìwà tí ó da ìyàwó lówó títí ẹ ìwọ náà lówó títí ẹ tó bá yáwó lọ́wọ́ ìyàwó ní lẹ́mìí pé wàá dá padà fún tó bá gbé iṣẹ́ fún ìyàwó pé kó mọ ṣiṣẹ́ kan tó yẹ pé iṣẹ́ yẹn o máa ń fáwọn èèyàn lówó lórí ẹ̀ta mọ́tò pé tó ti pé dé àwọ̀ ẹ̀ ló gbé e fún nìyí àwọn àwọn fún náà ní nǹkan tó gba àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ kí ìyàwó náà lè pe ọkọ mi responsible for tèmi so ìfà tó bá ní nǹkan kan kò ní tọ́jú ẹ̀ pamọ́ fún ẹ yóò nà tán ọkọ mi ẹ fún mi nímọ̀ràn ṣùgbọ́n gbà pé pé ọkọ bá jẹ́ pé ṣe gbóhùn gan fún rẹ kò wá progress fún ìyàwó òun ìyàwó máa kọ́lé lẹ́yìn rẹ̀ kò ní sọ fún so títí tí ìgbà tó bá yá ni ó padà máa lọ wo gbọ́ àwọn iṣẹ́ ìyàwó gidi nìyẹn ẹnìyàn náà sì ṣe ọkọ tó ṣe pé yẹn lè ṣe kíni tí èèyàn lè gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wà láwà rẹ̀. ẹ sọ̀rọ̀ sí. Thank you ó wà padà wá lọ ọkọ ẹ̀ wá ní kí ìfàmù sọ̀rọ̀ ọkọ wá lè nam a irú yẹn ntí ó yẹ kí ọkọ ṣe náà ló ṣe yẹ àbítóbi yẹn bá túbá ló kù tí ó túbá tí ó bá túbá the right thing tó yẹ kí ó ṣe náà ló ṣe yẹn torí pé ló wá lọ chọ́ọ̀ṣì ní mùsùlùmí lòun kò sí tó kàn pẹ̀lú chọ́ọ̀ṣì sọ táwọn parents bá ní kó lọ chọ́ọ̀ṣì ni kò yẹ kó tẹ̀lé àṣẹ wọn wọ́n jẹ́ adáka ikú ṣe kalimali salaka bí fala tó jẹ́ ìmọ̀lá lọ́wọ́ bá sọ tó yẹ kó tẹ̀lé wọn tó bá òkú fẹ́ tẹ̀lé wọn ni tó nà lọ́wọ́ wọn ṣe ìjọsìn bẹ́ẹ̀ so tánjọ pé ọmọ ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán pé ọlọ́run mẹ́ta òun náà ṣe bọ́ pẹ̀lú ọlọ́run bá nìyẹn so irú wo yẹn bẹ́ẹ̀ ó apostatize kò ń ṣe ní tó yẹ kí ọkọ̀ gbé sílẹ̀ àfi tó bá ronú kí wàdà tó túbá tó padà sínú Islam so àfihàn nìkan tí ò bá ṣe yẹn kò yẹ kí ó kíkú obìnrin bẹ́ẹ̀ obìnrin bẹ́ẹ̀ dangerous fún wọn àti àwọn ọmọ rẹ̀ ọláwàlá. obìnrin tí mo ń já ọkọ̀ lọ́jọ́ yìí wọ́n lè lọ́wọ́ wáyé wáyé kọ́kọ́ ní wọ́n láti fà á lọ́wọ́ obìnrin tí ọkọ rẹ̀ ò tọ́jú rẹ̀ tó lè mú owó ọkọ rẹ̀ yóò padà síbi nǹkan tí àtọ̀lẹ́ẹ̀kan yẹ torí pé obìnrin púpọ̀ náà lè tọ́lé sábẹ́ ilé yìí ẹ ó fẹ́ kọ́kọ́ fúnra mọ́tò fún kò ra mọ́tò fẹ́ kó ra ẹ̀hẹ̀ ẹgbẹ́ àti láàlè mú ọkọ̀ wa so iná ló mú o ṣùgbọ́n basic need ní ẹ ti ṣe lọ́rọ̀ yẹn fún ọkọ̀ òfun lówó tún èjẹ ọkọ̀ òraṣọ fún tí ó wọ̀ ṣerú yíhun ó lè mú nínú owó yẹn níbi èdè nǹkan tí ó máa tó ètò ó fẹ́ ṣe in tó fẹ́ jẹ tí ó ní ju nǹkan yẹn lọ ó dẹ̀ gbọ́dọ̀ wo condition ọkọ náà gẹ́gẹ́ bí n ta sọ ìyẹn làwọn ìyàwó tó ní oṣù méjì lè lọ lé táwọn ò ní dáná dàbí dùn àtomi làwọn máa ń ṣe kíni làwọn máa ń jẹ ọ̀rẹ́ torí ẹ̀ kọ àdẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wa sallam ìgbà táwọn náà ń fi lọ ànábì wò pé ah lágbáyà máa ń ṣe báyìí fún ìyàwó tiẹ̀ lágbáyà máa ń ṣe báyìí ah, ọlọ́wọ́ bá nílẹ̀ àrẹ́bí sọ fún wọn tẹ́gbẹ́ dú àbẹ̀bẹ̀ lọ ẹmú kan méjèèjì ànábí bẹ́ẹ̀ pé Aisha Aisha máa sáré take decision lọ́kọ̀ dọ́ta àwọn òbí ẹ̀ oníṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ ànábí máa tún máa lọ consult àwọn òbí mi mo fẹ́ wá pẹ̀lú ẹ consult òbí mi kẹ̀ gbogbo àyè obìnrin wa ni mo fẹ́ wá pẹ̀lú ẹ mo fẹ́ wá pẹ̀lú ẹ mo fẹ́ wá pẹ̀lú ẹ èyí ò náà fi gé gbogbo àwọn nǹkan yẹn náà fífi ń pè lọ́wọ́ àníbi sọ́lọ́ àtàlámà ń tí ojú agbára ẹ̀ lọ náà. ṣó lẹ́tọ̀ọ́ ká máa kọ́ ọmọ kéwú nínú mọ́ṣáláṣí ìpìlẹ̀ gangan ni ká kọ́ ọmọ kéwú nínú mọ́ṣáláṣí kálá tóbi kan tán pè ní madrasa kékeré láti kọ́ ọmọ kéwú ìyẹn jáwá ni ká kọ́ ọmọ ní kéwú nínú mọ́ṣáláṣí gangan nípìlẹ̀ so anabuwa muhammad sallallahu alaihi wasallam mọ́ṣáláṣí náà ló ti ń kọ́ àwọn sahaba ridwanullahi alayhim ṣùgbọ́n tó yẹ pé nǹkan tẹ gbàlérò ni pé ṣé ó lẹ́tọ̀ọ́ ká sọ mọ́ṣáláṣí dibi láti máa gbowó ní sì mò ń kọ́ mọ́ ń kéwú nínú mọ́ṣáláṣí bọ̀ mo mọ́ ń gbowó lọ́wọ́ àwọn òbí tó ṣe wípé wọ́n mú ọmọ wá eléyìí kó dáa ká àbọ̀ ìdíkà ń gbowó nínú mọ́ṣáláṣí ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀sìn yẹn a lè kọ́ ọmọ nu mọ́ṣáláṣí nù a lè gbowó níta a lè kọ́ ọmọ ní inú mọ́ṣáláṣí so two separate things ni so kápá dẹ̀ gbowó kíkó ń kọ́ ọmọ ní kéwú eléyìí kò sí nǹkan tí ó burú mbẹ́ ó kàn jẹ́ pé àníyàn tiẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni òun fi ń compensate àsìkò tó ń lò owó tó ń kọ́ ọmọ yẹn òun expect ládàá rẹ̀ níwájú ọlọ́run ṣùgbọ́n àsìkò pẹ̀lú òun sílẹ̀ tó ń fi kọ́ ọmọ yìí òun náà ní láti bọ́ àwọn fámílì òun ni so gbogbo tó ń bá gbà láti lè fi dí àsìkò yẹn yìí ṣùgbọ́n tó ń kọ́ àwọn ọmọ ládàá rẹ̀ ó gbọ́dọ̀ mọ ẹ̀kẹ́tì ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni so tó bá fi ẹ̀kẹ́tì ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kò fo gbogbo iṣẹ́ tó ṣe yẹn the same náà ni ẹni tí ó ń ṣe mọ́mù fáwọn èèyàn àtẹni tó ń pè àwa ń fún ìmọ̀ọ́mù ní nǹkan kó gbà pé eléyìí compensation fún àsìkò òun yìí bẹ́ẹ̀ náà lẹ́yìn tó ń pè òun náà ẹ máa ń fún ní compensation fún àsìkò ẹ̀ torí pé nǹkan ṣe ìbáàdà ni ó yàtọ̀ sí pé èèyàn kan lọ kó engineering àbó kọ́ medicine èèyàn lè lọ kọ́ medicine torí kó fẹ́ lówó láyé nípa láìpẹ́ kò ní wọná nítorí ẹ̀ ó lè kọ́ mechanic engineering torí kó fẹ́ lówó kò ní wọná nítorí ẹ̀ ṣùgbọ́n yóò gbọ́dọ̀ kọ́ ìmọ̀ ẹ̀sìn Islam nítorí kó ń fẹ́ lówó àti day one ló ti ṣòfò kọ́nà ọba kí tó ṣàánú wa wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk